بسم الله الرحمن الرحيم kí gbogbo akọ́kọ́ dájọ́ fọ́lọ́ láti jẹ́ ká dìde ní ìṣẹ́jú kan àròkè ọlọ́run ní òye ọjọ́ tí ẹ̀pẹ̀ wá báyìí ní ọjọ́ náà lọ́wọ́ àsìkò hajj ní bẹ́ẹ̀ bá rántí ní ìbágbàgbé nǹkan kankan hajj lè fi àdúrà yìí sùn àwọn asẹ́ tí sẹ̀rí àwa ní ká máa ṣe bí a ti ṣe ilé tó ń tọ́ mẹ́ta. ومن تكبيرات تهليلات تحميدات تسبيحات تقديسات التي يسمونها أيام البيت وأيام التلبية àwọn ọjọ́ tí a ṣe làbẹ́ẹ̀kì Allahumma làbẹ́ẹ̀kì ní Mínà àpé òní ni ó sì kẹta kọ́ yìí àràfà ni ìjẹ ni àkìyídì òun pé ọjọ́ gbogbo ó dọ̀ tẹ̀léra wọn bẹ́ẹ̀ àwọn ọjọ́ mẹ́ta ọ̀dọ̀dọ̀ àkálì ṣùgbọ́n ẹni tí ò ní sẹ́mi ti ṣe tẹ́lẹ̀ tó ju tẹ̀sílẹ̀ há tó tàbí láti lọ kí ló dìbò tí ó ṣe èyí ń lẹ wá fi sùn pé ká máa ṣàdúrà fáwọn bàbá nínú ilé yìí ká máa ṣàdúrà fáwọn ìyá nínú ilé yìí nínú ẹbí yìí nínú ọ̀ràn yìí láti dà wọ́n pọ̀ mọ́ nígbà tó lọ́n ti bẹ̀ sọ́dọ̀ tẹ́lẹ̀ kí á tún wá káwa náà fi dájọ́ lọ́dọ̀ Ọlọ́run ká lè rí nǹkan kó afẹ́lá títóbi ìwé ọlọ́run tó fi sá àwọn mọ̀mìnì jọ sí mọ̀mìnì lásìkò yìí àti mẹ́kà tó yẹ pé yóò lọ pé ó náà tà wọ́n máa gbé ọlọ́wọ́n bá tóbi. yusabbihunaka. wọ́n sì fọ́ ọlọ́wọ́n bá má. yuhamidunaka. wọ́n dúpẹ́ fọlọ́wọ́n bá ń gbogbo gbà. yukabbirunaka. wọ́n gbé ọlọ́wọ́n bá tóbi fún lọ́tọ̀ọ́. yusununa alayka. wọ́n sì fi ẹ̀yìn sí wọ́n fi wọ́n fi mọ ọlọ́run. bi aswatin jihari. pẹ̀lú àwọn ohùn tí wọ́n fi ń pariwo tẹ̀lú pé. àdáde min ar-rijal wan-nisa. pẹ̀lú àwọn èèyàn lọ́kùnrin lóbìnrin wọn. wandimaman tá a fi dó yìí. jalalan li jalalillah. a fi ń dó títóbi fọlọ́run. wa ta'ziman li qadrillah. a lè fi ń pàtàkì títóbi ọlọ́run ọba. hamidan wa shukran hadhihi al-usra. a tó ń fẹ́ yìí fọlọ́run a sì fi ń dúpẹ́ fáwọn mọ̀lẹ́bí. li rabbil alamin. fọlọ́run ọba náà. fidaan láti àfin bíra wọn. wọ́n sì máa jẹ́ ìkẹ́ àti ìkẹ́ fún gbogbo àwọn mọ̀lẹ́bí lápapọ̀. gbogbo àwọn bàbá bàbá tí wọ́n ń bẹ nínú mọ̀lẹ́bí àtàwọn bàbá bàbá àti gbogbo àwọn ìyá ìyá àti gbogbo àwọn àfáàgbà àti gbogbo àwọn mọ̀lẹ́bí náà. àwọn tí wọ́n ti lọ lọ́kùnrin lóbìnrin. tọ́ a tún wá tọrọ ìkẹ́ àti ìrànlọ́wọ́ àti ìṣìpẹ̀ arere fún gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahi alhamd Allahu akbar Allahu akbar Allahu. أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك الله شريك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لا إله إلا الله محمد رسول الله sallallahu alayhi wa sallam lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ náà àmọ́ láyé lọ́wọ́ tá a ṣeun mọ̀mọ́rí dàmí aṣíwájú náà nígbà tá a bá ṣe á fà á kógùn tòun mo ṣe alábàápàdé àdìsí kan tó wá dé nígbàgbọ́ ibi àti àwọn bàbá wa àwọn zúlì àti àwọn àṣetọ́sí lọ́nà kọ̀ọ̀dúnlẹ̀ tó lẹ́ tìjàníyà àgbà wa sẹ́wà ìdásàlátì wọn lẹ́ẹ̀ẹ́ ilaha illallah wọ́n ní bíyàn bá wí ẹyọ mẹ́ta péré mùtìdáde salt tá a fa ohun rẹ̀ gùn yóò mú kásíyà wá yóò sì ní dọ́ọ̀ yóò ní taste kànígbà tí èyí mọ́kànlá ọmọ òwò kan ẹ̀yẹ́ wá lè wí ẹgbẹ̀rún mẹ́wàá ẹ̀yẹ tó ní tì lámì lára rẹ̀ ẹnu wọn tábà wí náà wọn ni yọ yastawjibu al-jannata ala al-abd yọ sọ àlìjẹ́ náà yẹn ọ̀rọ̀ tó bá wí yóò dẹ̀ sọ problem dùrọ̀rùn fẹ́mi tó bá wí yóò dẹ̀ sí tàga káṣàfi káṣùlùgẹ̀ yìí fẹ́mi tí ń bẹ́ẹ̀ táwọn àti mẹ́ta péré lẹ́ẹ̀ẹ́. رسول الله صلى الله عليه وسلم لا رسول الله صلى الله عليه وسلم gbogbo àná tàwa sí báyìí gbogbo àná sí báyìí àwọn ọba wa àti àwọn òbí wa tó ṣẹlẹ̀ nílẹ̀ jáwèndó Ọlọ́run rí pé àwọn tó kù lẹ́yìn wọn ọba sí àwọn aṣíwájú jẹ bí wọn ti lágbára máa ni wọn ń ṣe yìí wáwo láwọn tí wọ́n ti síwájú tó ń ṣe dáadáa síwájú rẹ ọlọ́run lásán náà tó kù lẹ́yìn. àmín látọ̀ bàbá mọ́gàjì ọdẹ òpómúlẹ̀ ẹbí òpómúlẹ̀ ẹbí àti àwọn baálé ilé kọ̀ọ̀kan lábẹ́ àwọn mọ́gàjì àti àwọn ọkọ ìyàwó kọ̀ọ̀kan tó ń bẹ lábẹ́ baálé ilé àtọmọ tó ń ti ń bímọ àtọmọ tí ìbímọ tí ó padà bímọ àtọmọ tí wọ́n lọ bímọ bíi tàtí ń jókòó àtàwọn tó dọ́wọ́ láti bùkún wá bímọ sí yìí láfọ̀ọ́ lọ́wọ́ ṣàdúrà fún gbogbo wọn àgbọ́kànlé wọn ní kíkà báyìí ṣàdúrà báyìí lọ́dún ìlọsíwájú ó bá àwọn ọlọ́njọ́ bá wọn ìrànlọ́wọ́ bá àwọn ọlọ́njọ́ bá wọn àtìlẹ́yìn ó bá àwọn ọlọ́njọ́ bá wọn ọlọ́run ẹni ọlọ́run ti tẹ̀lé wà ní wá sí òmùra kíì ẹwàṣọ kamal adami ẹwàṣọ musa idris ọlá bàbá wa muhammad mimasa ọlá bàbá sọlọmọ wa amadu tijani arufai amadu arufai asalati ọlọmọsá wọlá bàbá wa nígbà kátà nínú wúlìdì ọlá bàbá wa sọsọ adamu abdullahi alhamdulilayi ọlá bàbá yẹn yọmú sí táwọn náà yọmú sí gbogbo wọn ọlá àwọn ti bàdà ọlá àwọn tọ̀yọ́ wọn làwọn ti kìnnú wọn làwọn ti sẹ́yìn wọn làwọn ti saki wọn làwọn ti kó wọn wọn làwọn gbogbo tilẹ̀ bá wọn wọn láti wù ní haúsá wọn làwọn tó gbọtọ lọ ń gbà fún láyé wọn jẹ léyìn ọparẹ wọn jẹ léyìn ọtẹlẹ àti wọn dènà ayé wọn jẹ ya kẹfẹ yìí wọn dènà bí ń jẹ yẹn láyé wọn kọ́ wọn fi sinmi lẹ́yìn wọn wọn láti síbẹ̀ fáwọn náà. بسم الله الرحمن الرحيم وسبحوا لله ما في السماوات وما في الارض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث منهم Un a Ya بنيات الصلاة والنشر لها أبدا من فضل الله واغفر الله الذي على تفلحون وإذا رأوا تجارة أولى وتركوا إليها وتركوك قائما قل ما إلى الله خير من الله الذي تجارته وإلى خير المرسلين. Ní dájú kó ìmọ̀ àkàlífà wa ní tẹ̀gbá ìṣẹ́jú àkùnrin ọmọ sùúrù ti ìrora sóòsù náà lọ́mọ sábà kẹ́ wọn. Àmín ìlú máa dùn wọn ìwà tó lọ láì dán máa kẹ́ wọ. àwọn sàdúrà fún bàbá ọba àlọ́lọ́ tó pẹ́sẹ́ o. ìwà tó lọ láì dán sí. ìwà tó lọ láì dán sí. Adam àwọn náà fa àwọn fẹ́ràn Markaz wọ́n fẹ́ràn sàánù. àwọn fẹ́ràn gbogbo wọn náà látara Sheikh Adam kó dàbá ti kéré màá yí dàbá ti pàdé wa láàrin ọ̀nà wọn sì tún dá mọ́tò dúró ẹsẹ̀ ọ̀dọ́ ń dórí yìí àwọn ń bọ̀ wá kí ní wọn lé bàbá sì ń tíráfù á ń sìn báwọn gbẹlẹ wọn sì dá mọ́tò dúró táwa lè mí ní bá sọ la bàbá sọkà àdá ọ̀dọ́lá bàbá bá lọ ní mọ́jà ń kó kàn wọ́n láyé láyé bàbá mọ́mú fúlàní mọ́jà wọ́n rà rè bàbá mọ́mú malẹ̀ mọ́jà wọ́n rà rè bàbá mọ́mú gàmbàrí mọ́jà wọ́n tẹ́ mọ́jà wọ́n tí àdánáàsì ọlọ́mọkàn alábùkù àbálògùn mẹ́rẹ̀ẹ̀rin bàbá Abdulfatai gọ́fúnà Kwara ọlọ́mọdé àbùkù ọkàn wọn wọ́n á fi dọ́jú gbogbo àwọn olórí wa náà Islam ṣe ń jẹ́ fàárí wá lọ ni nínú mímọ̀ nínú òṣèlú nínú àzìkí nínú ọlá bẹ̀rẹ̀ láti inú ilé yìí kárí gbogbo àwọn yòókù tó kù ọlọ́mọ yẹyẹ wọn àbá alára pé bẹ́ẹ̀ làwọn náà bàbá adájọ́ sọ́ọ́lùwò aláyè sọ́ọ́lùwò ẹ́ ẹ̀sùn Muhammad ọwọ́ àbídórí civil justice pátápátá ẹ̀sán alqadi Qadir Qudat ẹ̀sìn Harun rẹ̀ dáa yóò pẹ̀rù àpẹẹrẹ náà pọ̀ èèyàn náà pọ̀ ọ̀hún lórí bàbá khalifa al-adabi bàbá sọfíìlà wọ́n ti dé kojú omi àbúrádélé ọ̀dọ̀ mi lágége ẹ sì ń kọ́ mi lórí ẹ̀mejì wọ́n tún wá wọ́n náà bá dágbére pé àwọn ń bọ̀ á ní káwọn mọ̀ wá bí wọ́n ti ṣe ọlọ́àgbàlùkà sọ́kà ádámù náà fi síbẹ̀ fún wa ọlọ́mọdé wọn ti àwọn ni mufti jẹ̀dí ìyáàrẹ̀ ìlọrin wọn máa hàwùlà ọlọ́ntakùn mi dábò kọ́ kàn wọ́n atara wọn sàdúrà fún mọ̀dúró markaz àfáà wa khalifa bàbá sọ́kà ádámù خليفة العلماء وعالم العلماء شيخ الشيوخ عطل الله بشره وحفظه الله وعافاه خدمة للإسلام والمسلمين خليفة شمس الدين شيخ خليل الله owó bí dáa ti dìde nù ọlọ́wọ́ àwọn ọlá àwọn nta fẹ́ máa ń wìn wọ́n jà sọ dọ́lọ́ wọn sọ ẹ̀yà wí tá nàbí wò lánà sẹ́jú kan tá a bá lòjọ́ lápá sí dáadáa àwọn ọlá ti ilẹ̀ pè wọ́n ẹ pọ̀ aládùúgbò àná ìdí ìkọjá mi dáa pé a fẹ́ wá kí ó mẹ́rin torí ilé kíwù ni ilé ìmọ̀ ni gbogbo bí ẹ bá ti pèmí lọ yìí kódà bòmí náà ń dalẹ̀ ẹ bá ti jẹ́lé àfáà ni ara wa ṣe ṣẹ́ni máa ń bẹ̀ ni wọn àwọn ọmọdé abẹ́ ti wíwù náà bàbá rẹ lẹ́hàá tí wọ́n bí wa ẹ bá lọ kí wọn ní ìmọ̀mù gbẹ̀dẹ̀ ìmọ̀mù afá ńlá wọ́n jẹ́ gbígbẹ̀ tí wọ́n pè wọn ọjọ́ lójú wọ́n jẹ́ ọjọ́ lójú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún mo sọ pé tí n bá jẹun kò wọlé mọ́ jẹ́ tọ́lẹ́nu àgbàlagbà máa yọ̀ àsìmọ́ amọ́ràn tí n bá fi sọ fún ọmọ gbàgbé kì í máa wọ́ pé èèyàn bá rọ́jú kò ní lè jẹ ntàgbàlagbà bá jẹ kù èyí ọlẹ ẹnu ti máa yọ ó lè máa yọ fásikìlì ó sì lè máa yọ fún ọ̀fọ̀ pípa tó bá jẹ àpọ̀fọ̀pọ̀fọ̀ ni àmẹ́ni tó bá mọ ìlú ìpè ń jẹ jẹ kù gan-an ni wọ́n fẹ́ jẹ wọ́n wá ní ẹni ẹ bá nàka sí pé èèyàn rí nílọ kò sí àṣà sí tó jù lọ a èèyàn rí nímọ̀ a èèyàn rí lójòkó a èèyàn rí nílọ tọ́ ọ bẹ́ẹ̀ gbọ́ gbogbo agbára tó bá ní ni kò fi sáré kó kọrin lé wọn má di pé ọmọ ti dàbá mi. ẹni bá lè yan búnímọ̀ àyè wà fún láti sáré tó amẹ́yẹrẹ nílọ ntí ó kúrẹ́ yẹn ni pé ah, àfikọ́ lọ́wọ́ sọ́nù ẹ̀ ní onídàá kúrò láti wá dà yìí. kéèyàn má kà á sí yìí ó sì má kà á sápẹ́lẹ́ kọ́ kà á sí pé wọ́n ń nà ọ́ lẹ́gbàá pé múra ṣiṣẹ́ múra ṣiṣẹ́ ọ̀là àwọn afáwà sọ́ọ̀sì ọ̀la ní ẹ̀tẹ̀ ìfẹsọ̀ pẹ̀lú ọlọ́mọṣà tó rí bẹ́ẹ̀. àmín ọba àti bẹ́ẹ̀ fẹ́ náà kọ́lọ̀ sí wa lẹ́nu ọlọ́run. àmín. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. èso tí ó sì máa ń fà ní wá nígbà tí ẹ̀fọn wá ní tọ́pìkì kan òun ni ká sọ̀rọ̀ lórí àlùfẹ́tù àti tààlùfù lórí màhábàtù àjọṣepọ̀ ìdírẹ́nimú ìjọsọ̀kan òun ní jẹ́ lé ó dúró òun ní jẹ́ bí ó dúró òun ní jẹ́ orí ó tóni lọ́wọ́ ni òsì ní jẹ́ orí ọwọ́ ẹ̀ ní ó sábọ́ lọ́wọ́. lónìí àti báyà alukur'an ń sọ níbi kan pé iná lẹ́yìn qalu rabbuna Allah thumma istaqamu. تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون غفور رحيم ومن أحسن قولا مما دعا إلى الله ومن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا سيئة ادفع بالتي ادفع بالتي يا فإذا الذي بينك وبينك àwọn gbàdúrà wá sí abákankan náà níbi àwọn ajánásì yẹn ẹ̀ tá a máa ń pààrọ̀ yẹn pámẹ́nẹ́tì lórí ajánásì kan nígbà mi kọ́mẹ́ǹtì àwọn àlọ́mọdé ah, bẹ́ẹ̀ ajẹ́gbẹ̀mọ tó afá mi. báwa pámẹ́ǹtì lórí ajánásì kan òfò mẹ́ta láàbù sẹ́wọ̀n yẹn àkọ́kọ́ ajánásì ta pámẹ́ǹtì bí wọ́n máa ń lọ bìkan mọ́ adáadúrà àdéhùn náà tàpá síta abúlọ̀kù ẹnu pé àwọn oníṣẹ́ ọ̀dà ń bá búlọ̀kù wo wa ni àní nìkan sí i ṣe dànù táwọn bá lu ọmọ kan tó bá tó fún ìjọ fún ìjọ lọ tiẹ̀ yóò tún wá sí náà fẹ́lòmíì náà òun tó ta kújẹ Ọlọ́run kọjá lómi náà o kọjọ wọlé àwọn àtúnṣe ni wọn lọ bí kan kọjọ láyè jẹ tàpá síta kó náà sì nǹkan ńlá lẹ́yìn náà téèsì ní gbogbo nǹkan tọ́wọ́ ẹgbẹ́ àfáà kan ní kọ́ ọmọ ní kí wọ́n tó ńlá àfáà mi iyàn náà ní ńlá kò ní máa dùn kò ní máa dùn ìyẹnkẹni ṣúgà àwọn ká bá àtìrìkẹ àwọn kí jíjà yìí kọ yín bàlágà kílè yìí kọ yín mọ́ntìkì kílè yìí kọ yín lárúdù kílè yìí kọ yín fíkìrù tí fíkìrà sí adamu gbé wá ń gbẹ̀yìn rẹ̀ ayé yìí yìí jẹ́ ìwé tètè lọ sí lọ. àbá gbọ́ nọ́ọ̀sì kan àwọn kan ní dáná sí bọ̀ káwọ̀ tó dé wọ́n tẹ̀sí bàbá